الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكل فولون ọba tó sì pé ìsẹ̀míyàn ní kọ̀ọ̀kan wa lílọ bíbọ̀ wa ó ń bẹ lábẹ́ ìkápá rẹ̀ ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ ọba náà ni ọba tó se pé ó ń sètò gbogbo ayé òun ní darí rẹ̀ sọ́tún sósì ọjọ́ ìdìgbò kò sí ọba kan tí ìjọsìn tọ́ sí àyàfi ọlọ́run ọba yìí nìkan àjáde pé kò sí ànábì míì tọ́jú ànábì ìgbẹ̀yìn àfi òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam àwa tọrọ kí àti ìgẹ̀ fún ànábì náà sallallahu alaihi wasallam orí kẹ́nà dólérí ẹ̀ kó mú kárí gbogbo àwọn tí máa ń fi ṣe jọ ànábì tálkì amòfìdé a máa tẹ̀síwájú lórí tafsir al-qur'an aya bi ti ade ninu sura ti awa ti se suratul ma'ida àyà tí a sàlàyé rẹ̀ káyìn ẹnu sọ́rà yìí náà ni àyà ọgọ́ta àti mẹ́ta pẹ̀lú ẹ̀dá ọlá a máa tó tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم وقالت اليهود يد الله مقلولا قلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ولو أن أهل الكتاب آمنوا واتقوا واتقوا لكفروا وكفرنا عنهم سيئاتهم ولا أدخلن ولا أدخلناهم جنات النعيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة منهم أمة مقتصدة تصدى وكثير منهم ساء ما يعملون يا أيها الرسول بلق ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين àti ọmọ wà mẹ́ torí àwọn ọmọ àwọn ọmọ ولو أنهم أقاموا التوراة والإنجيل والإنجيل وما بهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون يا أيها الرسول تبلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من ọpẹ́ ni fún ọlọ́run Allah subhanahu wa ta'ala lẹ́yìn gbà tí ó bá wa sọ̀rọ̀ tán lórí aburú àwọn nasọ́ra àtàwọn yahudi àtàwọn yahudi pàápàá jùlọ lérí àwọn nǹkan tí wọ́n kó sí nínú gbèsè ayé wọn àti àwọn ìpẹ̀gàn èyí tí wọ́n ń fún àwọn mùsùlùmí lérí ẹ̀sìn wọn ọlọ́wọ́ kú láti bẹ̀ ó sàlàyé fún wa nípa pé tó bá lọ jásí pé àwọn tí wọ́n já wọn lórí wọn tí wọ́n jẹ́ àfá láàrin wọn wọ́n bá ń kọ́ bàjẹ́ fún wọn ni aburú yẹ ọba ti pọ̀ láàrin àwọn yahudi àti àwọn nasọ́ra. tẹ̀síwájú ó fẹ́ sọ fún wa nínú àwọn agbóró wọn àti àwọn ọ̀rọ̀ kọrọ̀ ọ̀rọ̀ burúkú tí ń tẹnu àwọn ìyàwó dí jáde ẹgẹ́ bá ṣe sọ fúnra wa nípa pé ẹni tó yẹ ọ̀tọ́ lọ́wọ́n ọba jù láyé tó yẹ ọ̀tọ́ lọ́wọ́n ọba jù láyé ó tó àwọn yahudi àwọn jù torí pé wọ́n lè lẹ́dà wọ́n sì tún lè ní ọkàn wọ́n sì ní àwọn sọkúsọ èyí tó se pé wọ́n máa fi ń lọ ọlọ́run ọba ọba àdìkẹ́ ọlá ọlọ́wà sọ ní báyìí nínú ayà ìpé ọlọ́ni ẹwà gbọ́ àwọn yahudi o ẹgbọ́nú ìbàjẹ́ àwọn tí wọ́n sọ ọlọ́láwọn yahudi àwọn ọmọlẹ́yìn àdábìwà musa aleyhisalatu wasala nínú àwọn ọ̀rọ̀ àdáwò tí wọ́n sọ lẹ́nu òun ni pé ọlọ́wọ́ ọlọ́run ọba ọkàkò ọwọ́ ọlọ́run ọba sí kíni ọlọ́wọ́ ọba ìtumà rẹ̀ ni pé kìí sí kí wọ́n láàrùn wọ́n pa lóòwé ni ọwọ́ ọba kàkò ìtumà rẹ̀ ni pé ọba ya ọlọ́run lọ́lọ́run kò lè ná dáadáa jáde ọlọ́run àwọn ni kò lè tọrẹ fáwọn èèyàn àwọn lọ́lọ́run kò lè ṣe dáadáa fáwọn èèyàn ìkẹ́ rẹ̀ òun nìkan ní ṣe ní dáa ró láàrin ara rẹ̀ yẹ́dùn lọ́yìn مغلولة وقالت اليهود يد الله مغلولة سألقوا بركو لليه kí ẹ̀dọ́ ìyanu kọ́ sọ fọ́ba tó dáa tó mú jáde láti bí àìsí tó sọ di ti ń bẹ tó sì pé àìmọye èèyàn ní ọ̀láǹfààní àti máa bẹ bóun ṣe ń bẹ subhanallah àìmọye èèyàn lọ́lọ́wọ́ ọba fún ní ẹnu tí ò rí fi sọ̀rọ̀ jáde ọlọ́run wá fáwọn eléyìí lẹ́nu wọ́n rí bí sọ̀rọ̀ wọ́n wá lè kojú ọba tó dá wọn pé yàdùn láyé mọ́kùlùlà kọ́lá bí wọ́n bá ní nígbàgbọ́ tí ọ̀sọ́ jáde eré ibú olùsílù ká tó wá sọ pé ó tún sọ jáde lẹ́nu àṣẹ kìí ṣe tuntun kọ̀dẹ̀ gbọ́dọ̀ yà wá lẹ́nu tayọ tá a wá rọ́mọ tí ń nà ya rẹ̀ àbí tí ń búya rẹ̀ nítorí pé ẹni tó jù yá lọ ní àwọn èèyàn ṣe dé òun lọ́wọ́ ọba àlá ẹni tó ṣe dọ́gbò rẹ̀ fún wa tí ọ̀gbà kankan lọ́wọ́ wa. ẹni tó sàánú wa tí ń rán atẹ́gùn rẹ̀ sí wa tí ń rọ̀jò rẹ̀ fún wa tí ń rán oòrùn fún wa táǹtì bẹ̀ẹ́ fi lálàáfíà gbogbo ntọ́lọ́wọ́ bá ṣe pátápátá òre ni bọ́ọ̀bá rọrùn láyé tọ́ọ̀bá rọrùn láyé yẹ́bi nẹ́tọ̀ bọ́lọ́wọ́ bá dámẹ́rùn gbogbo ìlú tí máa ń rí oòrùn àǹfààní ńláńlá bàǹtàbàǹtà ń bẹ lára oòrùn táwọn rí látàrí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá nǹkan mọ̀ wọn ò lè takò pé àǹfààní ń bẹ lára òrùn ìwọ́n tó lọ bá dá sí rúùlù tó sọ pé òun ń yọ ní six months àní ń yọ lóru àlọ́sàn án ń ń wọ̀ nírọ̀lẹ́ oru ọdún mẹ́fà wọ́n sì lo ọjọ́ mẹ́fà oṣù mẹ́fà ọ̀sán ọjọ́ mẹ́fà yàtọ̀ sáwọn yẹn àwọn yẹn tọ́dọ́ tí wọ́n yẹn ọ̀wà nọ́mà èyí nọ́mà ni pé ká lo òru àtọ̀sán láàrin ọjọ́ kan iṣẹ́ tó rùn ṣe fún wa lásán wọ́n ẹ̀rọ mi káwọn bá ń fọ́rùn sásọ lásán ni kọ̀mọ̀ pé wúlò rẹ̀ pọ̀ lára òun ń bẹ́ mú tójú odó déédéé lójú olégun lára tójú odó tójú olégun lára wọ́n sọ̀rọ̀ ọmọ kan jọ ní kò lè tí ju bí ọmọdún bí márùn-ún àbí nǹkan lọ àbí kọ́mọ́ ti tó bẹ̀ bóyá mẹ́rin kò wá lè rí dáadáa kò lè gíní tí bá rìn ègbò rẹ̀ sẹ̀rẹ̀ máa dàrú ni nínú rẹ̀ kọkẹ́tọ́ o then ara rẹ̀ gan ni kò kò bẹ́ẹ̀ bá wò kò ara yín ò ṣetọ́ ẹkàlẹ́ mọ́rùn kí bọ́lọ́run sí dáanu ara yín ò ṣetọ́ ogun kìíní balance tó ẹnìkan tó wá jẹ́ dọ́kítọ̀ wá ọmọ fámílì wọn sì ní ah, bí i wọn ọmọ yóò nọ́mà ẹ mọ́ rògbé bọ́lọ̀ sí dáa ní òkò nọ́mà ọmọ yóò nọ́mà wọ́n wá gbé lọ sí hospital gbé gbé lọ wọ́n tẹ́sì fún gbogbo tẹ́sì wọ́n sì fún bàtí tẹ́sì máa padà jáde èyí tẹ́ padà discover ni pe ni pé ọmọ ìyẹn ò rọrùn kó sẹ́gẹ́ ni kò rọrùn gbà sára wọláì wọ́n ní òrórùn gbà sára kò gbòrùn sára láti inú oyún ó tún wá jáde inú oyún náà kò ni mọ rọrùn gbà sára dáadáa ojú ẹsẹ̀ ní ni bàtí inú oyún inú ilé wà tó yóò tún tí wíńdò papọ̀ ní jẹ́ kátẹ́gùn àtàfẹ́ wọlé pé nítorí pé káwọn yẹn mọ́ ma wo ìyá jáde lọ bí kankan káníbá ma ń sí wíńdò ni kọ ṣe gíní oye oòrùn tí ó wọlé láàárọ̀ yẹn wọ́n ní wọ́n ní ìdí pé ma ní ìdí wọ́n òun àárọ̀ òun kí mo pé òun àárọ̀ sọ̀kan wọ́n sọ pé òun àárọ̀ wọ́yá vitamin vitamin d wọ́n ń lógun fún wọ́n ń yí padà ń yí padà wọ́n lóun ní òjẹ́kẹ́ gbogbo ní ó strong ka èyí tí ó kúnnú yí kèése díẹ̀ ẹ̀ tí lálàáfíà ọlọ́wọ̀ kátẹ́gùn lẹ́gẹ̀ ọkàn ara ní pé kọ́mọ́ fẹ́ dáadáa ni tó rú bá mú ọ gba fánù sára gan ó sì máa gé bí gbà fánù kò ní ká ẹ wọn tọ́lọ̀ fún ẹwùn tí ń sọ fún ọkọ̀ láti lè yẹ̀ wọ́n ní ọwọ́ ọlọ́run ọba rọ kò lè náwó ahun ni ankágọ̀ lọ́lọ́run ẹ̀sìn national theatre lọ́lọ́run ọba wọn kò lè náwó gbogbo ọ̀rẹ́ tí ń takọ̀ dọ́dọ̀ wa wọ́n ní òdọ́dọ̀ àwọn àwọn yìí náà ni wọ́n sọ́njú ní wọ́n ní inna àwọn ìyàwó dínà ni wọ́n sọ ọlọ́run ọba ó lọ sí ní tálíkà lọ́lọ́run ọlọ́run ọba tó sọ fún wa mọ́sá tálíkà ni bí ìbá ṣe tálíkà ẹ́ ìwọ́n mọ́sá kan ọ̀sẹ̀ gẹ́ni wọ́n yẹ kó jírí sí jù báyìí lọ àwa lolówó wọ́n láwọn làwọn lówó wọ́n láwọn lọ́lọ́wọ́ àwọn lọ́lọ́wọ́ ọlọ́run tálíkà ni ọ tálíkà jòjú òkúté sọ́ọ̀sì lọ èkúté sọ́ọ̀sì ni máa ń tálíkà jù torí kò ní rí nǹkan jẹ kò ní sẹ́kẹ́ kì í ní rí nǹkan jẹ àmì òkúté mọ́tòlásíńkọ́ èkúté mọ́tòlásíńkọ́ yóò rí nǹkan jẹ torí àwọn èèyàn gbóúnjẹ sínú wa wọn àsìkìnrin wọ́n à sí àwọn yóò tó gbé lára wa yàtọ̀ tí sàárọ̀ òkú wọ́n tó gbé wa àwọn chọ́ọ̀jì wọ́n àti pàtẹ́wọ́ wọ́n lọ lẹ́nu owó ni wọ́n gbàsápò owó wọ́n gbàsápò ìdámẹ́wàá wọ́n lọ lẹ́nu sọ́ọ̀sì sábà rí nǹkan jẹ àwọn àjọ àwọn èèyàn gbá jẹ wọn nǹkan kan ṣe kéde yọ thursday wọ́n gbá rẹ̀ àyàmọ̀lẹ̀ bèèrè wọ́n gbá rẹ̀ wọ́n gbóúnjẹ wá àwọn ọ̀pọ̀ tó ní ẹgbà àṣàrò oúnjẹ fún wa sọọsị lọ lẹ́nu wọn lọ́n káì ọlọ́run wa fún wọn lẹ́sì èsì ọlọ́run wá ní bọ́m̀bù ní fún kí wọ́n kẹ́ bọ́m̀bù ní sí wọn gbé ni ibi dandan kọ́ báwọn ibi tán bá wà àwọn ìdẹ̀rú díẹ̀ là àwọn tó ń sọ báyìí pọ̀ lọ́wọ́ ọba làwọn kan wá sọ pé ọ̀tá táwọn ń bá wọn ṣe kìí ṣe ọ̀tá ẹ̀sìn ọ̀tá pé wọ́n gbalẹ̀ wa falastin láti gẹ́ni wọ́n gbalẹ̀ àwọn falastin láti fi ń bá wọn jà ẹni tí ń sọ báyìí sọ bá yín ẹ̀yìn lẹ́yìn ọba sí ẹ̀ bá sí ọ̀tá ẹ̀sìn ọ̀tá kílẹ̀ bá sí kí wọ́n gbalẹ̀ yín torí ẹ̀dẹ́fínẹ́mọ́jẹ́mọ́bìtà mọ́ o torí pé wọ́n gbalẹ̀ wọn kọ́ bà mọ́ fìlásì owó wọ́n fi tàwọn fi ń fìlásì wọn àtọwọ́ bá pàṣì náà fi ń fìlásì wọn ní palestine àtọwọ́ bùkákọ́là wọ́n dẹ̀ mọ́ mú mọ́ àwọn sì sọ pé ọ̀tẹ́ ẹ̀sìn làwọn bá wọn yẹ̀wò ní ṣe àmọ́ àwọn mú coca-cola á sì mú bọ́ǹvìtà torí pé ìjọba kọ́ ló ní àmọ́ mú ẹ̀yìn ilẹ̀ mú wá àwọn tí wọ́n ń ṣẹgbẹ́ lábẹ́ ẹ̀yìn tẹjọ́ ṣe bí àfúnra yín ẹ̀yìn ilẹ̀ mú wá fúnra yín Ọlọwa ajú bọ́ọ̀bù sí wọn ọlọ́ni kẹ́ni ọlọ́ni gólìláti àìdíyìn ọwọ́ yìí ní ọkàjọ ọwọ́ yóò sì gẹ́ni ọwọ́ yìí ní ọ̀rọ̀ kò ní lè náwó yóò kó orí kò lè náwó lásán yóò gẹ́ni yóò kà ní ọlọ́ni pẹ̀lú tí wọ́n agbé wọn jìnà sí kẹwa ẹ ní súnmọ́ àánú ọlọ́run ẹ̀yìn kìíní ẹ̀yìn orísọkúsọ yìí ẹ rí pé ìpè ọlọ́run bá ń jà wọn káàkiri ayé ìpè ọlọ́run ṣe kéde ń jà wọn káàkiri ayé wọn ò lérí padà àárọ̀ yìí wọn ò ní kéde wọn ò lérí padà àárọ̀ yìí wọn ò láàyè ibìkan jòkó sí pàtó lẹ́fẹ̀ẹ́ fẹ́ wá ìwà àyàmọ́ palestine pé àwọn fẹ́rasí làwọn ṣe kíni bẹ̀ẹ̀ ni musa kó wọn lọ́jọ́ sí tí wọ́n tó sọ fún musa pé àwọn òní ń gbọ́ ní bala sí i. wọ́n láwọn òní wọ bala sí i àwọn òní wọ̀ ló bala sí lópin ìgbà táwọn sangi bá ń bẹ́ẹ̀ musa sì ní ẹ̀ka lọ́kẹ́ wá jà wọ́n láwọn òní lọ́sẹ̀ẹ́. àyàfi táwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn pòkí àwọn tí wọ́n bẹ̀m̀bẹ̀ tí wọ́n ní agbára tán bá kó mẹ́lá àwọn tó wọ̀bẹ̀ musa ní ẹjá lọ́jà wọn ni idhab anta wa ìwà àtọ́bà rẹ̀ ìwà àtọ́bà rẹ̀ tó ní bẹ́ńsẹ́mọ̀ ẹ̀yìn ni kẹ́ lọ́jà àwọn onífẹ̀mẹ́ sòfò àwọn yẹ̀wú níyì ni wọ́n sọ jọ́nà lọ́wọ́ ibi táwà dé ìlàwọ́ ta ẹ̀pá sí ibi tájò kò sí láwà yìí ó ti bẹ̀bá jẹ́ àtàwọn àtọ́bà rẹ̀ ẹ máa bọ̀ abá ẹ wò falastin náà láwọn ọ̀wọ̀ yẹn wò falastin yẹn ní wọn fẹ́ sọ wọn òun náà fẹ́ gíní wọn ò lè rídìí rídìí yẹ̀wú ẹ lè rí díjòkó torí pé ẹ̀ ní dáadáa lẹ́nu ẹ sì ní ẹ fìtínà musa lérí yín wọ́n fìtínà musa lérí gíní kò wá sí ànábì ọlọ́run ọba tí wọ́n ń dé lẹ́yìn musa báyìí wọ́n tún gbógun tì náà ni wọ́n ń pa ànábì tó lé lọ́gọ́rùn lọ́jọ́ kan lẹ́yìn musa bá ànábì ṣe ń wá tán wọ́n wọ́n pa wọ́n lọ bí ilẹ̀ ẹni wọ́n rẹ́mì magi àwọn yahudi ẹ lè rí ìjókòó ọmọdé òkè rí ìjókòó ẹ lè rí ìjókòó ọlọ́run lé wọn kìí sí mi o. ọlọ́run wà ló inú obì máa kọlù àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ní tàbí lé wọn ọlọ́run wọn sépè pátọ́ ọlọ́run gbé wọn sépè tọ́ ọlọ́run tó fún wọn lésì pé ń sọ. mú sùn kọ́ta. ẹ̀yìn sọ bá kájọ tí bọ́wọ́ kan lọ́wọ́ náà kò ni kò lè náwó ọlọ́ni báàlì yàdá àhùmá tọ́ta ni ọwọ́ méjèèjì báyìí ọlọ́run sí kí ọtẹ méjèèjì ilẹ̀ yìí fi ń fáwọn èèyàn ní nǹkan ni bọ́wọ́ sì wọ bá rí nínáwó èèyàn èèyàn èèyàn èyàn mélòó ní na bẹ láyé lánàá tẹ́bí wá pọ̀ tó báyìí lónìí èyàn mélòó ní ni ọlọ́run náà iná iná ifáwọn èèyàn lọ́mọ. bọ́jẹ̀tì nàìjíríà ní nǹkan bí ọgbọ́n ọdún sẹ́yìn àbí fifty years sẹ́yìn sótó tí ń tó lónìí ọlọ́run náwó fún wọn tó wọ́n fi pọ̀ amẹ́ríkà gan-an níjọ́ wa àná kò lówó tó tó ní lónìí ọlọ́run lọ́dún náà fún wa bẹ́ẹ̀ lára àdẹ̀rọ ọlọ́run gbogbo ilé ìtẹ́ rí iná èmi níjọ́ wa àná bàbàbàbàbàbà yín wọn ò ló fáànù abẹ̀bẹ̀ ni wọ́n lò lọ́ ń fẹ́ ọlọ́run lọ́dún náà rẹ̀ fún yín tó báyìí ẹ̀yin bàbá mi ẹ̀ tún gbọ́ yín sí sára. ẹ̀wọ́n rí orí oríṣìíríṣìí ẹ̀wọ́n lọ́wọ́ òṣèkiri ọlọ́ni balẹ̀ yọ̀dá ohun mọ̀túnṣe sọ̀tà ní ọlọ́wọ́ méjèèjì ọwọ́ mi ọlọ́wọ́ méjèèjì mọ́ tẹ́lẹ̀ ní ìfi ń sekiri ya ọrẹ lù yí ni èmi ọlọ́wọ́ ọba ìfi ya ọrẹ lù yí ni ẹ̀yin fún ojú kí ni lọ àbọ́lọ̀ ń fún ẹ lésì táàmù kó bá sọ̀rọ̀ gbà mí ní agbègbèrè àáfún olésì pé wá ìsọkúsọ lọ sọ àwọn òrìbọ̀ sí pé wáhùn rán ní ẹ̀dá kíká mọ́ fún lésì ọlọ́pùn fáwọn ìyàwó dílé sí àjọ fún wọn ẹ́ ó fún wọn ọlọ́wọ̀ dákẹ́ ọ sọ bóhun se jẹ́ bẹ́ẹ̀ nìkan bá lọ́wọ́ mọ́ tó ń se ní àmì ọlọ́lá ma ń náwó bá ṣe fẹ́ ni ọlọ́wà tẹ̀síwájú ọlọ́nìyàn ànẹ́bì tó wá gbọ́ mọ́sí yàrá nù tó yìí wá gbọ́ wàlàyèzì ìdánà kẹfìrà mìíràn mọ́ ń zílẹ̀ ilé ìkẹmìn rọ́bìk wàlàyèzì ìdánà kẹfìrà ọlọ́ni mẹ́ ounzila ilé ìkàmì rọ́bìk ìtọ́lọ̀wọ́ bá aláàsọ̀kalẹ̀ fún rí ànábì nínú oore nínú ìdẹ̀ra tí ń se ìdẹ̀ra kùránì tí ń se orí alkùránì ọlọ́ni wà nínú zilu mínà alkùránì máa hùwà ṣìfáà wọ̀rọ̀ hamatun ọlọ́run ní ta sọ̀kalẹ̀ fúnrẹ̀ ànábì tí ń se àánú tí ń se orí tí ń se ìdẹ̀ra tí ń se kòránì àwọn àyà alùkòránì ọlọ́ni láyẹ̀zẹ̀ ìdánà kẹfìrà mírìhùn gbogbo bọ́bá sí bíri ànábì wa muhammad bọ́bá sí fi ń rì fún àwọn àyà látọ̀dọ̀ ọlọ́run ọba tí ń jẹ́ àyà tùnú fún ọ yóò máa lé àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn gẹ̀wúdì yóò máa lé wọn kún ní kíni tó ríyàánà yóò máa lé wọn kún ní ìkọjá àlà ni yẹni tọ́já òsùn hajj wọ́n mọ̀ kọjá àlà sí ni kàkà tó wọ́n fi tú báwọn oníṣẹ́ kíni tọ́bá tó ti gbọ́ pé ee ọlọ́run ti sọ àyà báyìí kalẹ̀ fún ọ tí ọmọ lé ọ̀pọ̀lọpọ̀ kàkà kó fi lé wọn kún ní mọ̀nà kí ni ọmọ lé wọn kún tòhìyànà wọ́n bá tún ya pòkí sí kí wá sí pòkí nìkan ni wọ́n yà wá kó fọ̀rọ̀ ìsí ìfèrí sọ́lọ̀ wọn bá wọ́n sì gíní yóò tún lékún sí yóò lékún sí ẹ̀rí ẹ máa nǹkan ọlọ́run sọ ayà kalẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ń ti bẹ̀ẹ́ lékún ní ìmánì wọ́n ti bẹ̀ẹ́ lékún níbẹ̀rù ọlọ́run àwọn báyà sí wọ́n sọ kalẹ̀ níṣẹ́ kí láwọn yẹ̀wó dé ní ìtìbẹ̀ lékún wọ́n lékún láburú sí wọ́n sẹ́kẹ́ ni wọ́n lékún láburú sí ẹ̀rùpọ̀rẹ́ lárẹ́lẹ́ orí ní fáà mùsùlùmí aburú ní fáwọn ọlọ́run táwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n bá gbọ́rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run táwọn bá gbọ́ yìí yọ́ máa lé wọn kún nígbàgbọ́ ni wọ́n tún máa dunnú pé àmọ̀ dúpẹ́ fún rẹ̀ ọlọ́run ọba ọlọ́run tó sọ kùránì kalẹ̀ lónìí àwọn báwọn yẹ̀wò dí sí ń gbọ́ kùránì yẹn báyìí inú wọn máa bàjẹ́ sí ni. ọlọ́run ni àmọ́ ìrà àwọn tó ṣe pé àrùn àrùn àìnígbàgbọ́ àìníbẹ̀rù ọlọ́run ń bẹ nú ọkàn wọn yóò mọ lé wọn kún ní dọ̀tí ni àwọn tó máa ya wọn sí ni níjọba sọ fún wọn pé ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmí gbogbo yín ẹgbìyànjú kẹ ẹ máa lékún níbẹ̀rù ọlọ́run ẹ̀yin mùsùlùmí a tún ti sòfin ẹ̀sìn fún yín báyìí nísìnyí báyìí ẹ tún máa gbìyànjú kẹ ẹ máa lékún nínú ìjọsìn ọlọ́run ẹ máa kírun ẹ máa gba àwẹ̀ táwọn bá gbọ́rù bá owó tó ní yéé wọ́n tó ní kẹ́yìn máa gba àwẹ̀ àwẹ̀ táwọn ṣe kéde táwọn ọgbà ẹ dáràn ẹ ṣe kéde ẹ dáràn sínú àwọn mùsùlùmí wà dùpọ́lọ̀ tó léwa fún ní bàádà àwọn oníkiri ẹ wọ́n bá tún wá bẹ̀rẹ̀ kò kíyèsí tí ọlọ́run ní káwọn mùsùlùmí kí wọ́n ṣẹ́gun ogun bá dé sínú àwọn mùsùlùmí ń dùn tánàbí ní ẹjú bíléètì lọ sínú madina pàtàkìní àti ṣẹ́gun ó ní kí wọ́n gun ẹsẹ̀ òun kó fi ju bíléètì lọ sínú madina pa ṣẹ́gun ìgbà táwọn mùsùlùmí tí wọ́n lọ jíṣẹ́ lù madina débẹ̀ tó jíṣẹ́ àwọn mùsùlùmí inú gba mùsùlùmí dùn ẹ̀ ní kí làwọn yẹ̀wù dí sí inú bá tó bí wọn fi hàn ọ̀rọ̀ òkúrọ̀ ẹ̀yìn ẹ̀yìn ṣẹ́gun ẹ̀sìn kí ni ẹ̀yìn sẹ́gun irọ́ ni bẹ́yìn bá sẹ́gun sí ẹ̀sìn ẹ̀sìn muhammad kọ́ ká ní muhammad bá sẹ́gun ní sẹ́ni kan ní ògbà ẹ̀sìn rẹ̀ wálé òun gẹ́ ní kí ni ni ó fi ẹ̀sìn ara rẹ̀ ẹ̀sìn rẹ̀ wá sílé ẹ̀rí kí ni kankan irọ́ lẹ̀ ń pa irọ́ lẹ̀ ń pa nígbà tó wá tá ànábi padà wá padà wá létí ro wá kàn káàkiri pé ànábi sẹ́gun àwọn gèfèrí wọ́n bá tún wí nǹkan mi sẹ́gbọ́n yẹ kí wọ́n gbàgbà wọn wọ́n bá tún wí nǹkan mi pé wá ah, má lọ tráyà wa o má lọ sí kíni má tráyà wa rárá o àwa kọjá abẹ́ o àwọn èèyàn ọmọogun jà ní àwa sí kíni amọogun jà bọ́ bá kọlù wá pẹ́rẹ́ wàá rí rẹ̀ wàá rí rẹ̀ a máa sí ọbẹ̀ sọ́sẹ́ sojú ni. ẹ̀rá àwọn èdè ọlọ́pọ̀ sọ àmì àbúrú wọn ọlọ́pọ̀ tẹ̀síwájú ọlọ́nà tá a tún wá se fáwọn ìyẹ̀wó dé nígbàtà ti dé kí wọ́n ti yapò kí mọ́ ya báyìí wọ́n yẹ̀ yàpò yà ọlọ́ni wọ́n adawa

wọlbàgbọ́ àtújù kórìíra sáàrin ara wọn àjù kórìíra pé kọ́ mọ́ kórìíra ara wọn àjù sí wọn láàrin ọlọ́run báyìí ni ó se wà tálíkì àbò fi dé yẹ̀wúdí ó lè gbàtara wọn òun lè jẹ́ eré nípa wọn lẹ̀ yẹ̀wúdí mélòó la mọ̀ ní ní nàìjíríà wọ́n sì ń bẹ àmẹ́lẹ̀ lórí pa wọn àwọn ìnàṣọ́ra ti bò wọ́n mọ́lẹ̀ wọ́n ń bẹ̀ẹ́ àwọn cameroon àkó cameroon yẹ̀wòdí ni wọ́n a má èrè ní wọn kún ọ̀pọ̀ ní ìlú oòrùn sí ilé ìkójọ wọ́n kàn tara wọn ni alẹ́ nílẹ̀ lórí ilé ayé ẹ̀ nílùú ẹ̀ ní kíni ẹ̀ nílùú ẹ̀yìn nílùú alẹ́ nílùú awala ní Palestine àwọn mùsùlùmí lásìkò ni torí bẹ́ẹ̀ ni masjid al anabi yakub ibẹ̀ ló ti sáyé ibẹ̀ ló ti sáyé nígbà sáyé níbẹ̀ àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ yusufu padà jẹ olórí ní mísírọ̀ nígbẹ́ni ní mísírọ̀ tí wọ́n fẹ́ lọ bá yusuf ọmọ wọn ní misrọ ní anabi yakubu tán tilétilé ni wọ́n lọ sọ́hùn wọ́n lọ sọ́hùn ní tí òjò abẹ́rẹ́ pa wọ́n bẹ̀ mọ́nu bó tẹ̀lẹ̀ pàwọn tí a ń bẹ̀ nínú yóò sí kù tí wọ́n sì ń sẹ́bọ̀ tí wọ́n lọ tí wọ́n tẹ́gẹ́ ní àwọn tí wọ́n sẹ́bọ̀ yẹn lọ́nà sí kí wọ́n se lọ tó fi dáyé anábì wa musa aleyhisalatu wasala anábì musa wá fẹ́ wọ̀ lóyẹ padà kókó àwọn bà ní israel kókó wọn wọ́bẹ̀ padà sẹ́bà pánábí yakubu gaga ní israel bàtí gbogbo ti kó wá sí lómi sọ́rọ̀ egypt tó ti kó wá síbẹ̀ àwọn bà ní israel jẹ́kẹ́ni wọ́n ti gbà lẹ̀ síbẹ̀ ọwọ́ fẹ́ dán padà sílò wọn nígbàtí wọ́n kò ní mẹ́sọ́rọ̀ nígbàtí wọ́n ti kẹ́ni tí fìràáwọ̀nà lé wọn wọ́n fẹ́ padà síbẹ̀ torí ẹ̀ àwálá nílẹ̀ kìí se kẹ́ni kìí sẹ́yìn ọlọ́lájọ tasọ́rọ̀ àárín wọn tálíkì àmọ́ fi dé wọn ò ní gbádùn ara wọn ẹ̀hẹ́ ọlọ́run ní gbogbo ìgbà táwọn yahudi tẹ́ bá ti ń dáná ọ̀tá táwọn fẹ́ gbógun tẹ̀yìn mùsùlùmí àwọn fẹ́ gbógun ti islam ọlọ́run ní kíni ọlọ́láwọ́ ọlọ́run ọba ń pa lẹ́yìn náà lórí ni tẹ́ bá ti ń dáná táwọn fẹ́ gbógun táwọn mùsùlùmí bá ọlọ́run ní kíni á pa lẹ́yìn ni gbogbo ìgbà tẹ́ ti ń gbọ́wọ́ pé àwọn fẹ́ gbèrò pẹ̀lú wa àwọn fẹ́ panẹ́sìn yìí àwọn fẹ́ yí ẹ̀sìn yìí lórí àwọn fẹ́ yí lágbòdà síná ọlọ́láwọ̀ lọ́wọ́ máa pa ni gbogbo àtàwọn ìdọ̀sọ́lá náà bá ti ń gbogbo ní ọlọ́ọ̀lẹ́kẹ́ ni a máa pa náà yẹn ni a máa pa ni a máa pa náà yẹn ni bẹ́ẹ̀ sì ni àwọn tí máa ń gbógun ti súnà náà kúlàmá áwùkọ̀dó náà rálẹ̀ hàn ní àtìfà àhàlọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti súnà ẹ̀yin oníbídíà tẹ́ ń gbógun ti súnà gbogbo àtẹ́bá ti ń dáná pé kí súnà ọmọ jájò rẹ̀ ọlọ́wọ́ ti kí ni yọ máa pa ní ìlú àtẹ̀yìn tẹ́ fi súnà sẹgbẹ́ tẹ́ fi súnà bojú tó ti pé ẹgbẹ́ lẹ̀ ń se gbogbo àtẹ́ bá ń dáná pé ẹ gbógun ti súnà gidi ọlọ́run ṣe kéde yọ máa pa ni àdéhùn ọlọ́run ọba ni ọlọ́run á sọ nípa àwọn yahudi ọ̀tẹ̀síwájú. ọlọ́run ní àwọn yahudi wá ní wọ́n mọ̀ wá rìn káàkiri lérí ilẹ̀ lẹ́ni tó fẹ́ máa balẹ̀ jẹ́ tọ́fẹ́ máa balẹ̀ jẹ́ tí wọ́n dà lẹ̀rú àwọn ìrìn ìrìn tó dá aláyé ìrìn tí ó dá ni gbogbo bó sì ṣe bàjẹ́ ni yahudi máa bá káàkiri wọn ò lè mókè níbi tán bá dé wọn lè mú níbi tán bá dé ọ̀rọ̀ ni wọ́lọ́wọ́ láyò ìbò ọlọ́run gbogbo gbogbo ẹni tó bá jóbìlẹ̀ jẹ́ èèyàn pátápátá ọlọ́láwọ̀ ọlọ́run wà nífẹ̀ẹ́ ó túbọ̀ sí pọ́lọ̀wọ̀ nífẹ̀ẹ́ kíni kò nífẹ̀ẹ́ yẹ̀wòdí torí pọ́ níbìlẹ̀ jẹ́ ni wọ́n kí wá sí yẹ̀wòdí nìkan lọ eléyìí bá wí o gbogbo ọwọ́ tó ṣe pé ọ̀nbalẹ̀ jẹ́ lérí ilé ayé ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ nẹ̀sọ́ra ọba àjẹ́ lẹ́bọ ọlọ́run ṣe kíni kò nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ò nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ́ tó ń parọ́ wọ́n tó lójú tó ń parọ́ ọlọ́run ló wọ̀ gba tiẹ̀ torí póbìlẹ̀ jẹ́ ni ọ́ ìwọ́ tó ń jalè ọlọ́run ló wọ̀ gba ìwọ́ kọ́ ìwọ́ tó gbé ọmọ àlè fọ́kọ ọlọ́run rẹ̀ ọlọ́run ní kíni òbílẹ̀ jẹ́ ni ọ́ ọlọ́run ní nífẹ̀ẹ́ rẹ̀ oníbídí àǹkọ́ sọ́lọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ àwọn tó sì fẹ́ kó sàlàfíà sábẹ́ àwọn ẹlẹ́gbẹ́ náà tẹ́ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ yìí gbogbo ẹni tí máa ṣèbàjẹ́ pátápátá padà bọ́ yọ lọ́wọ́ fún ọlọ́run ní nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ìyàwó nídìí kankan lọ́nba gbogbo ẹni tí máa ṣèbàjẹ́ lọ́wọ́ ọdún eléyìí ọlọ́mọ ti wà ló ní bàjẹ́ ẹ sàmì dáadáa. Now. ولو أن أهل الكتاب آمنوا واتقوا. Ọlọ́run ni tó bá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tá a fún ní tíra tó bá jẹ́ pé àwọn tá fún ní tíra ìyẹn ni pé àwọn yẹ̀wúdí àti nàṣọ́rá lọ́lọ́run bá wí nísì tó bá jẹ́ kó wọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba aláàni tí wọ́n sì gba àwọn ànẹ́bí ọlọ́run gbọ́ tí wọ́n sì gba tírọ̀ ọlọ́run ọba gbọ́ wọ́n tákà tó tún wá páyọ̀ ọlọ́run tó bá jẹ́ pàwọn yẹ̀wúdí bá páyọ̀ ọlọ́run ni àbáwọn nàṣọ́lá bá ṣe kíní a bá páyọ̀ ọlọ́run ni tí wọ́n mú fi ọlọ́run ọba tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ò fi òfin ọlọ́run ọba tí wọ́n ò fi ta yín ọlọ́dẹ kíní. ọlọ́run ni àwọn ọlọ́run ọba a bá pa àwọn àṣìṣe wọn rẹ́ èyí ni pé gbogbo aburú yóò ti ṣe sẹ́yìn bí ẹ̀wùdí ṣe bó ṣe pọ̀ lọ́wọ́n ọba nípìnkúpẹ̀ yìí náà ni tí wọ́n sọ̀rọ̀ sọ lọ́wọ́n ọba náà ni ọlọ́run tòun ti bá ṣe ṣe é tó ọlọ́run láwọ̀ ọlọ́run ọba abáṣegéré àbá pẹ̀sẹ̀ wọn rẹ. tó bá jẹ́ pé ẹ bá lọ chéjì ìgbàgbọ́ rí tẹ́ẹ̀sì dẹni rí tẹ́ẹ̀sì bẹ̀rù ọlọ́run ọlọ́run láàbáṣegéré gbogbo sọkúsọ tẹ́ sọ yìí àwọn ọlọ́wọ́ àwà mú ìwọ̀nú àlìjánà onídẹ̀ra ẹ̀rí pọ́lọ̀wọ̀n bá dá ẹ́ ọlọ́wọ̀n bá ṣe gíní ọlọ́wọ̀n bá dá ọlọ́wọ̀n náìsì púpọ̀ lẹ́yìn pọ́ bọ́ọ̀lọ́ wọ́n se gbogbo ẹ̀ wọ́n se gẹ̀fìrí sọ́lọ́wọ̀n ọba wọ́n tapẹ̀sẹ̀ ọlọ́wọ̀n ọba ọlọ́run ní tẹ́ bá padà gbọ́ lọ́wọ́n bá gbọ́ pẹ́rẹ́ tẹ́ẹ̀sì nígbàgbọ́ nú ọlọ́run bó sì yẹ kẹ́ ẹni tẹ́ẹ̀sì bẹ̀rù ọlọ́run ọba á pàǹtẹ́ sọ láburú rẹ á pàǹtẹ́ ṣe láburú rẹ á wà á tún mú ìwọnú ilé ìdẹ̀ra. sẹ́rí pé tàwọn títí wọ́n lé ni lọ́lọ́run ní sọ wọ́n dọ̀ ọmọ àlìjáná tàbá gbọ́ ọlọ́run ọba gbọ́ ìwọ́n tó yẹ pé ọtí nìkan lọ́kàn mú ó ṣe kí ọ̀dẹ̀ ń tajà fẹ́ẹ̀kì ọ̀dẹ̀ ń fi rí èèyàn méjì gbára wọn sọ pé tí ẹ kéré sí àwọn ìyàwó dí kọ́lá àwọn tó lọlé abaláwo tí ẹ kéré torí pọ̀ ọ̀sán kó sọ fún ọ̀rọ̀ ọba ọkàn ṣe awo ni ìwọ́n tó ń ṣe yẹ̀mí wò àti wọ́n tó ń ti jálàbí àti wọ́n tó ń lọ́nà àwọn jálàbí tí wọ́n di tí wọ́n ń de ogun sọ́ra fún ọ àtọ̀gùn dága so pé tí ẹ̀ ní ó kiri ìwọ́n náà ń sẹ́bọ̀ ó ṣègèfè rí o ó ṣègèfè nínú iṣẹ́ rẹ o àmọ́ ó tún kiri sí ti àwọn ṣègèfè rí wọ́n tún bú ọlọ́run ọlọ́run ní bí wọ́n ṣe ṣètò yìí tá bá túbá tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì bẹ̀rù ọlọ́run tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì tọ́lọ́run tọ́lẹ́ tí wọ́n sì ọlọ́run àzẹ̀kẹ́rin á pẹ̀sẹ̀ yẹn rẹ̀ ó ó. ọlọ́wọ́n ọba wá ti ọ gan ọba gan ọba gan ni ráàmù wọn ọlọ́wọ́n ọba ọ sáwájú kẹ́ni ìbínú wọn ọlọ́wọ́n àánú wọn ọlọ́wọ́n ọba ọ gbáwájú ìbínú ẹ̀rí àlá ọlá ọlọ́run láàánú wa gan ẹ̀yìn náà tẹ gbogbo tí ń se fún wa yìí tòun ti bẹ́ẹ̀ náà tẹ bá jàmbá rẹ̀ tẹ́ gbogbo ẹ̀ yóò tó ní mo se kí ni mo forí jìyìn màá tún wá kẹ́yìn ṣe ìwọ lè se bẹ́ẹ̀ ká lè mọ̀ bóyá ọ̀nà lànà sọ lè se bẹ́ẹ̀ ẹnìkan ó bú ọ ọ sọ̀rọ̀ sí ọ òun ní òjò orí lẹ́kẹ́ lọ òun ní òjò orí skul lọ ó sì kéta rẹ̀ kòjò orí skul lọ ọ̀wà mọ̀wé ọ̀mọ̀ kéwú ó tún rí sẹ́kọ́ ó tún ṣe tó fi táàtì oníwégé ni títún bọ̀ yẹ́ káàkiri pé ọ̀dá ọdẹ̀dá ọwọ́ ayáwá lóhun túbá nígbà tó rí pẹ́jọ́ ni òun ọ̀rọ̀ ti bọ́ fún wọn sí sí ilé ìwé òsè lọ mọ́ ilé kéwò òsè lọ mọ kò sẹ́pọ̀ àgbàkan fúrú rẹ̀ ọba ti ẹ̀kọ́ òun kò ó ti bàgbé ayé rẹ̀ jẹ́ wá lóhun jẹ́ kíni òun tó bá sọ́ọ̀fù oríjì ẹ́ yẹ ká tra rẹ̀ o sọ́ọ̀fù oríjì wà láìtọ́ lọ́wọ́ rí bẹ́ẹ̀ kókó lọ́wọ́ bá da ọlọ́wọ́ bá da tó bá jẹ́ pé ọfẹ́ lọ ọdún yìí láyé o ti wá lo 99 láyé kìí ṣe pé kìí ṣe pé wọ́n ti mọ̀ pé ọfẹ́ kú kìí ṣe pé wọ́n kà kú lọ́wọ́ àbíyàn kan ọwọ́ 99 wá kọ́dún kan ọwọ́ alẹ́ òtó bá ọwá ní kí ni ó tó bá ọlọ́láwọ̀ ọba a pa gbogbo àṣírẹyẹrẹ ọlọ́láwọ̀ ọba gbogbo àṣírí lápàrẹ a pa ẹ̀ṣẹ̀ a rẹ á foríjì tún wá kẹyìn nítorí pé ẹ̀túbá ọba yẹn nífẹ̀ẹ́ rẹ mọ́ wà ní pé torí pé ó ní pé tọba ti lo 99 years láyé tọba kọ ọdún kan gan ọmọ àgbà túbà rẹ̀ kọ́dọ̀ tó dọ̀mọ̀ àlè jẹun náà tọba túbà sí wọ́n mọ̀ bọ́yá wọn ti lo 30 years láyé sí ìwọ́ mọ̀ bọ́yá wọn lo 20 years láyé tètè yá túbà nísìn ara ọmọ ọdún kan tó kú àbí ọmọ ọdún méjì kú àbí mẹ́ta kú ẹ́ sí ìwọ́ náà mọ̀ tó lò túbà nísìn túbà àwọn ìyàwó ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe yàgbápọ̀ tó yìí náà ọlọ́run ní tẹ́ ẹ bá gbọ́ ọlọ́run ọba gbọ́ máa ṣe kí ni máa forí jìn máa forí jìn bí tọ́lọ́run ọba tó wá dáadé ni pé èébú tẹ́ bọ́ ọlọ́run ọba ọlọ́run ní máa sọ ọ́ dẹ̀yìn máa ṣe kí ni máa sọ ọ́ dẹ̀yìn bí tọ́lọ́run tó náà ìsìsì tó tún sí nìyẹn. ẹ ijó tí wọ́n jó ìsọ̀ ní náà fìlà fún wa ìsọ̀ ní kí ni wọ́n lọ sí night vigil àbí wọ́n lọ sí ìṣòro àbí kí ni wọ́n ṣe ó wá jó bí ọkọ̀ àtẹ̀wọ́ ń sọ ní nẹ́fìlà pọ̀ yẹn tàjúdù lóru tó bá tú bá pẹ́rẹ́ tó o tí ẹ̀ mẹ̀mí lọ́ba wọ́n wá tẹríba fún mi ọlọ́run ní tó mẹ̀mí lọ́ba máa sọ ìṣòro rẹ máa sọ ní nẹ́fìlà tàjúdù fún ọ kò láti lọ sọ bẹ́ẹ̀ o ah, ọlọ́run àwọn ọmọ dà púpọ̀ kí lọ́wọ́ adé tí wọ́n wá sá ọwá ní ìsìláàmù lè ọwá ń ṣera rẹ̀ ó ń ṣera rẹ̀ ó ní wọ́n ń sí ọ́ wọ́n ló ṣe gẹ́nu wọ́n ló ń ṣera rẹ̀ ọwá ní wọ́n ń sí ọ́ ṣé bí etí lè yẹn fi ń gbọ́rọ̀ ó sì rí dáadáa báyọ̀ òwúrọ̀ sí gẹ́nu ó sí ọwá níbàjẹ́ ni wọ́n fẹ́ máa ṣe ọlá ọwọ́ arìnrìnàjú káàkiri àdúgbò pé kí ni ìlẹ̀sùnà ìlọlẹ́kẹ́wù ọ̀sẹ̀rẹ̀ bó sì lọlẹ́kẹ́wù wọ́n mọ́ wá gbọ́ àṣà alùsùnà kó lè dá alùsùnà sáwọn tí a ń lórí èèyàn yìí lẹ́fẹ́ dì ní wọ́n ti mọ ìyá alùsùnà lọrin nísìn wọ́n mọ ìyá alùsùnà lọrin wọ́n mọ ìyí wọn nílọrin nísìn torí pé àwọn afáàyàn nísìn wọ́n ń lo kiri wọ́n ń lórí èèyàn ó ń lèrè èèyàn ṣeré wọ́n wọ́n mọ àwọn alùsùn náà lọ́rin bó ti rẹ̀ gbogbo aná wọn púpọ̀ àtàwọn ẹlẹ́gbẹ́ àti onísùnà gidi gbogbo aná wọn mọ ìpapọ̀ tọ́lá àwọn ẹlẹ́gbẹ́ náà àwọn náà lórí èèyàn wọ́n ṣe gẹ́rì àwọn náà lórí èèyàn ní gbogbo àsìkò ní ọdún yẹn kí ọdún tó dé wọ́n oríṣiríṣi lẹ́tà ń gbọ́ wọn káàkiri wọ́n tó ti eléyìí wọ́n tó bá kì nínú mọ́tò rẹ̀ wọ́n tó se kìíní báyìí ìkan ìkan ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ló se kìíní lọ́lọ́ wú pé òun náà lọ pa wọ́n lẹ́jọ́ darí òde ni kò pẹ́ lọ́ lọ́sẹ̀ kìíní ọ̀rẹ́ nínú ó sì tàtó ìlú ń panu gbogbo wọ́n sẹlẹ̀ nísìnyí lè ti tó sùn mẹ́rin gbogbo tàtó ìlú ń panu wọ́n tàtó ìlú ń pa ó bá sọ pé wọ́n bá fẹ́ lọ sìn ọ̀rẹ́ sí itẹ́ ó ní wọ́n mọ̀ sí sítẹ́ ṣiṣẹ́ ń kòlé náà ṣiṣẹ́ ń kòlé àwọn ẹ̀rẹ́ ti ń fura sí tẹ́lẹ̀ wọ́n ní ìṣọwọ́ tó fi ń ra mọ́tò oríṣiríṣi láti bí ọdún kan àbí nǹkan tí ra mọ́tò oríṣiríṣi pé àmúlọ́mọ yìí ti lọ kán lówó báyìí ọmọ kékeré ìṣà ń pààrọ̀ mọ́tò ni bí ẹni ń pààrọ̀ bàtà àbí mọ́tò ńláńlá ọba ní wọ́n máa sin òkú ọ̀rẹ́ sí kíni kọmọlọ̀ jẹ́ ẹ̀ṣiṣẹ́ kùn lé ẹ̀tùmọ̀ akọmọ̀ dàmú ó sì sokó gan ó tó tẹ̀kọ́ ìdátù ó tó tẹ̀ níjọ ọjọ́ mẹ́jọ òkú ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀lá ẹ̀ ní ọ̀yá báyìí ó di ẹ̀yìn wọ́n parí kíní báyìí kò tí ètò ọ̀sẹ̀ méjì ó sì lọ wú ọ̀rẹ́ ní tútù nù ọlọ́wú tútù ó bá gbé wọlé gbé wọlé rẹ̀ ó kún wẹ́lẹ́wẹ́lẹ́ ó kún wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn èyẹ́ sàárí pé sàárí yìí ó jìn níjọ́ kejì àà sàárí yìí ò rí báyìí lánàá àwọn ẹ̀kùn lẹ́ni sáré yìí kan rẹ̀lẹ̀ ń bẹ̀ ìpẹ̀lú ti tó yàtọ̀ lára yìí wọ́n bá tó kẹrin wọ́n bá tó sáré lótọ́ wọn bá báyà ń bẹ̀ wọn bá kàkà ń bẹ̀ wọn ó ti dìkòrò ọ ya wòlí nù wọ́n ti mọ̀ pàrọ̀ tara wọn lọ́rin wọ́n lọ ya wòlí yàrá bá jẹ́ tọ́ bá jẹ́ mẹ́ wọn bá kàkà ń bẹ̀ subhanallah àwọn kan wá ní àwọn rí ọkùnrin tí ń tan tọ́sù light ẹjá afurasí àmọ́ wọn lè gbé jáde torí wọn ò lè sọ jáde wọ́n kàn ń sọ láàrin ara wọn òun náà ti ń sọ wọn pàtọ́lọ́wọ́ ó se ìjọ́ kejì tí ó jáde báyìí mọ́tò rẹ̀ wá ṣiṣẹ́ so àdúgbò tó wá rọrùn ó ti wá yọ tó fẹ́ yọ ó ti kó yókù sínú mọ́tò so that tí ó gbé jáde bóyá yọ́ lọ dànù bóyá yọ́ lọ bí báwọn èèyàn kan ni mọ́tò wá ṣiṣẹ́ àtàṣùwà ní ti fẹ́ jáde mọ́tò ṣiṣẹ́ àwọn èèyàn sáwọn òkè ah, ẹni yìí pé òkúta wọn tí wọ́n wù yìí ó ní ogun kẹ́lẹ̀ tó ń rùn ládùúgbò màtọ́lọ̀ ń bá para kárára báyìí tí ọkọ̀ rà rí pé mọ́tò rẹ̀ ṣiṣẹ́ báyìí pàtílẹ̀ ọ̀fẹ́ má tí ó má díẹ̀ ilé tí ìmá tánà o ọya bí aago bí méje àbí kankan jọ́nà lọ́hùn àbá tí mọ́tò yẹn tó ṣe gẹ́ni tó kìkì báyìí wọ́n ní aré tó bá jáde pẹ̀lú mọ́tò yẹn màtọ́lọ̀ wa tó àṣírí rẹ̀ náà ni òórùn yẹn bí ìgbà tí ń tẹ̀lé mọ́tò yẹn so àwọn mítà tó kọjá lára wọn kẹ̀lú mọ́tò gan tó ń gbọ́ ọrùn báwọn yẹn se ya wọlé rẹ̀ nù pé òun ní òun lórí kí ní ó ti bọ́lọ̀ sí ní pé wọ́n wọlé rẹ̀ báyìí wọ́n káwọn ìyàwó rẹ̀ mọ́bẹ̀wẹ̀ kí ní eré ajá rẹ̀ báyìí inú lè rẹ̀ tó rùn gan wọ́n gbé ara èèyàn jáde bẹ̀ kí sáré dídí ẹni ẹ àwọn parts àwọn spare parts ó ti gbé bọ́dì yòókù lọ kọ̀wọlé máa kọ̀wọlé máa ọlọ drop mọ́tò rẹ̀ síbì kan ni ọlọ bàbá rẹ̀ náà lọ gbé wọ́n ń kọlù rẹ̀ bí kọ́ wálé lóhun ní wálé bàbá ó tún dáríkẹ́ àmọ́